èmi kì í wọlé ọgbọ́n ṣùrà <laughs> jẹ́jẹ́ ni mo fẹ́ wọlé ọgbọ́n ganboro àmọ́ n ò tí ì wọlé ìmọ̀ àtòyè èyí tán tẹ́ ẹ fi ń bi mí ní béèrè pé ṣó Yínká gan dáadáa <laughs> bó Yínká bí ò Yínká èwo ló yín ṣó Yínká ṣe jẹ́ nínú ìbéèrè tá a mú kojú ẹni <laughs> bẹ́ẹ̀ bá ló Yínká gan ṣé ọgbọ́n ló Yínká ni ìmọ̀ ni àbímọ̀ràn àbóyè bẹ́ẹ̀ bá ló Yínká gan ọgbọ́n Yínká lóòótọ́ ìmọ̀ Yínká ìmọ̀ràn Yínká òye Yínká tí gbogbo ẹ̀ bá wá Yínká báyìí tí ń ráàyè gbẹ́sẹ̀ sí báwo ni mo ṣe fẹ́ bá wọlé gan hmm. wọlé ò dúró ó ti súré tètè dá síwájú nínú ẹni tí ń ṣiṣẹ́ ọpọlọ ọ̀jọ̀gbọ́n wọlé ṣóyínká kì í ṣọ̀jọ̀gbọ́n tí gboyọ̀ méèpẹ̀ ọ̀jọ̀gbọ́n tó jọgbọ́n dì lúbúlúbú ni. ẹ jẹ́ ká máa kí baba pọ́n kú iṣẹ́ ọpọlọ ṣóyínká kì í ṣèbéèrè wọlé olú ọmọ tó wọlé bọ̀ láàrin èrò òṣòyìmíká ni bẹ́ẹ̀ bá fẹ́ morúkọ baba gbogbo ẹ̀yin tẹ́ ń porúkọ baba ní ìbéèrè ẹ jẹ́ lọ túbá kẹ́ ẹ lè rí tọgbọ́n ṣe.